أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق ويهدي السبيل ويا يا إلهي إنه دان لك وإذ à ń bẹ ọlọ́run subhanahu wa ta'ala kọ́lọ́n jẹ́ ajẹ́rìí sísọ àti gbígbọ́ láyé àti ní àlùkìyámà kọ́lọ́n mọ́tò ìgbàlejò àbúrú fún wa. áyà tí mò ń sàlàyé lọ lórí ẹ̀ ò ní pé má ja'ala Allahu li rajulin min qalbayni fi jawfihi ọlọ́run ò fi kò dá ọkàn méjì sínú báyà ẹnìkan ṣùgbọ́n àwọn èèyàn máa ń ṣe bí ọlọ́kàn méjì báwo ni wọ́n ti sọ أنه لا يجتمع في القلب الكفر والإيمان والهدى والضلال والإنابة والإصرار وهذا نفر لكل ما توهمه أحد في ذلك من حقيقة أو مجال والله تعالى عالم والعلم عند الله كفر ìkọtọlọ́hún àti sinlọ́hún kò lè papọ̀ àwọn èèyàn ti dì mẹ́rù gan kódà ó pọ̀ ju ìsìlọ́n lọ wọ́n bẹnu ìsèké ọmọ ádámà nílẹ̀ káàrọ̀ òjèrè tí wọ́n dé èmi sí tá a fojú rí tá a fetí gbọ́ sóyè táwọn èèyàn sì fẹnu sọ wọ́n di kú fúrì kọ̀ọ̀kan lọ́wọ́ wọ́n di mẹ́rù gan kódà ìkọ̀tọ̀ lọ́hùn ó lágbára débi wípé mo fẹ́ wo àyà kan sọ́tò hajj nínú àyà nígbà tí sọ́tò hajj ti ń parí lọ ìkọ́tọ̀ ọlọ́run débi wípé wọ́n kórìíra àwọn ẹni ọlọ́run tí ń sọ̀rọ̀ ọlọ́run tí ó sì fẹ́sẹ̀ míì tí wọ́n tẹ̀ wọ́n ju pé wọ́n ń sọ̀tọ̀ ọlọ́run lọ yín ka sọ́tò hajj sọ́tò twenty two ní sọ́tò hajj ẹ wá wo àwọn àwọn ẹwà ogbólóyìn yìí. nínú sátú hajj àyà ẹ̀wọ̀n náà parí tó parí náà ni wajahidu fillahi haqqa jihadi ẹ sójú ọlọ́run sójú ọ̀nà jihadi huwa jitabakum ọlọ́run ló sàyìn lẹ́sà èmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ náà ń bẹ̀rẹ̀ lọ́n tọ́lọ́ ń fẹ́ẹ̀ bá ìsáré lọ́dọ̀ ọlọ́run wà máa jẹ́ ara àlékún fi díìnì mi harrod ọlọ́run ṣe nǹkan tí ó ní í lára lórí ẹ nínú ẹ̀sìn kò sí fún yìí ẹ̀sìn táwọn èèyàn sì yìí islam táwọn èèyàn ṣe yìí wọ̀ láì fi fẹ̀sìn nira gbogbo ohun tó kù táwọn èèyàn ṣe láyé wọ́n rí nira ń bẹ̀ ju káṣí islam lọ wọ́n rí nira ń bi kátàkárà ju káṣí islam lọ láwùjọ tàwa ìfọ̀láṣì ṣubú yìí tó yé láwọn kan bá farabalẹ̀ kí bóyá ló take more than fifteen minutes ẹ ẹ̀gbámì ẹ̀ bí mo ṣe ń sọ yẹn ẹ ẹ̀gbámì ẹ̀ àwọn kan kí pápá pápá mi nìkan ti sálá náà ẹ máínọ́ọ̀sì ẹ̀ sọ̀látù zóòrù tí ò ní kùtò ẹ̀sìn ẹ̀ ń tírí mìnì sọ̀látù láàfin tí ò ní kùtò ẹ̀sìn ẹ̀ ń tírí mìnì mọ́gírẹ́bì tírí mìnì torí kẹ́kẹ́ tó lọ bí òkú mọ́mù ti dé sùdù sọ̀látù lè ṣá ẹ̀sìn kan ẹ̀ta mi ti pọ̀ nínú twenty four hours ìwọ́n sì lọ dájú lọ́sọ̀ yìí tí wọ́n tún àti náà pé àjùmọ̀ ni kílá wa ṣe àárọ̀ lọ́jà before sóbì ló ti lọ kì í ṣe pé yóò fi sóbì lọ sóye táyì tí wọ́n sọ pé ọ̀lọ́ bá bá ẹsẹ̀ kọ́ ọmọ sọ̀rọ̀ láti sóbì ẹni ẹni ẹlòmíì ti dé náà fún wa kánò ní ti lọ. ìrìn òru lórí àṣà kásàkárà ìrìn òru tó dínkù. láwùjọ yìí pé insecurity ti pọ̀tọ́ láwùjọ yìí sọ́kọ̀dé kù lóru ẹsẹ̀ ẹyọ kan tí mo mú wọn pàtẹ́jú ògùn ìdókòwò kò síbi ìka tó ọmọ ṣe wàhálà tó kọjá nínú pé káṣí sinmi lọ́ọ̀bì fi dì ní min ọlọ́run òfin nira kò kò fi ilẹ̀ bẹ́ẹ̀ nílé ìgbé nínú pé kẹ́kẹ́ mílẹ́tà àbí fún Ibrahim ó lẹ̀ sí bàbá láyín anábì Ibrahim alayhi salatu wassalam àwọn náà muslim wọ́n ní apapa ìgbàgbọ́ ní Ibrahim bàbá ìgbàgbọ́ then question is what is his faith mo ní gbogbo ayé ní Islam pé lọ́lọ́run pé lọ́lọ́run sọ Quran kalẹ̀ fún alhamdulilayi àwọn tí mo pè ní mọ́ muslim láì bụ sí irú ẹ̀sìn wo pẹ̀jẹ́ kan fáwọn ọ̀sẹ̀ bóyá jù ní bóyá nàtọ́ra ni bóyá kankan ni ní in the world today àwọn yẹn ń gbà Islam àmọ́ kìí kìí gba ìlú gbà Islam kankan ayé ọlọ́run àwọn yẹn ń ròdòdò nígbà tí ànábì Ibrahim náà ní àyà ni mo fi máa ń sọ lọ síbi sórà àtàyà tí mò ń Ibrahim ojú ọ̀nà bàbá yín anabi ibrahim ó islam tá a gbé kọ́ yín lọ́rùn pé tẹ́ fi sin lọ́run àwọn tí èsì mùsùlùmí náà sọ pé bàbá àgbàgbọ́ and what is his faith ẹ lọ wo faith ẹ nínú sọ́ràtù ń bá ka sọ́rà ìtàn ẹ àwà lọ wo faith ẹ nínú sọ́ràtù alẹ́mọ̀ràn sọ́rà kẹta àyà sẹ́mu faith anabi ibrahim bí kúrò àwọn ń túra wọn nìyẹn o. wà sàmà kòmólì mùsùlùmí nàmì kọ́bìlì olókùn ìlú tùní láti pilẹ̀ wàfi hàdà àlìyàkúnà rọ̀súlù ṣẹ̀yì ìdáni àlẹ́yìnkún níbi eléyìí òun lòdì sí ọlọ́run ti jẹ́rìí lẹ́yìn lórí fàákì mùsọ́lá àtàwà àtún zaka ẹ máa ti sọ́lá ẹ sì máa yọ zaka wọn àtàkùnmọ́ billahi huwa mawlaakum ẹ ti gbára lọ́lọ́run torí pọ́ lọ́wọ́n bá lẹ òun ló ní í lánìí tán fa ni'man nula wa ni'man nasir. ẹ wo àyà ibi tí mo fẹ́ lò níbi tí àwọn èèyàn ti ní padà wá bẹ̀ ní padà wá bẹ̀ tó máa fi rí níìsì táwọn èèyàn ti wá di pé wọ́n ń gbógun wọ́n ń gbógun ti àwọn ẹni tí wọ́n ń pèsè sójú ọ̀nà ọlọ́run bá gangan. tí wọ́n gbógun tì wọ́n débi wípé bíyẹn kan bá ń sọ̀rọ̀ lọ a bá wá wò bíi kókúkókú wọ́n sì ń pa àwọn àfa láti ju yá níbi sallallahu kódà ní parí tí òun náà bá àwọn ọlọ́run láwọn kẹfìrí ọlọ́run sáré kalẹ̀ fún ànábì pé sọ̀rọ̀ sọ́là àwọn kẹfìrí ń wọ níwò pé làyézú lè kó náà kàbí àbùsọ́rì ńlá mà sẹ́ni òdì kẹ ma kò lónà iná ó lọ sí gbogbo ẹ̀ náà ni. wọ́n ń wò wípé bó o ti nàró yẹn kó o àwọn nǹkan tí bá ń kọ òdòdó tí mo ti ń sọ yàtọ̀ àwọn tí wọ́n jẹ́ àfáà fún wa dáń sọ ẹni tí bá ń gbọ́ táàmọ̀ra rí láyé ti kàtẹ́gbín ti kórìíra ní òfin mọ́ gbọ́ kò tẹ̀ ní gbọ́ tó bá sì gbọ́ tán ìsọkúsọ ní òsọ kò ní kò ní ṣàdúrà kò ní wí nǹkan rí. ìkórìíra tí wọ́n ní sí débi sí ọlọ́run àtẹ̀sìn ẹ̀ débi pé wọ́n kórìíra àwọn tí ò tẹ̀ wọ́n rárá láyé nínú súra alimọ̀rán aya ti sẹ́wọ̀n màá lọ síbi eléyìí kí n tó padà sínú súra tá n bá bọ̀ Allah subhanahu wa ta'ala ní. ما كان إبراهيم يهوديا ànábì ibrahim ta ní òní bàbá ìgbàgbọ́ tẹ́ máa kánà yahudi yá kìí ṣe jù kìí ṣe yahudi wàlá nàṣẹrọ ni yá kìí ṣe ṣe christian kìí ṣe nàṣọrọ wàlá kìí kánà hanifan mùsùlùmá ẹni tó dúró tọ́ lójú ọ̀nà ìsìlámù ni wàá máa kánà min al-mushriki ó dẹ̀ sí mẹ́ta. ẹ̀sìn mẹ́rin lọ́ọ̀kadà kanu ayá wà máa kánà náà ṣèkín ọlọ́run ẹgbẹ́ ti yẹn ó fi kàn ilẹ̀ wà máa kánà náà ṣèkín kìí ti ọlọ́run pè ní bàbá wa nínú gbàgbọ́ yìí àwọn tó ètùtù náà tó ní bàbá gbàgbọ́ náà ìtàn ń lẹ́sìn gbogbo ẹni tó wáyé tàn gbogbo ẹni tó wáyé tàn ẹ̀kọ́ ni kálọ̀ wákàtà sọ́lá a sì mọ pé tiẹ̀ ń bẹ̀. báyà pé alukoran ò pẹ́ méjì àkọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí lẹ́yìn náà pé koran tí wọ́n ń kà ló ń sọ yẹn. lẹ́yìn ká tún wá padà lọ síbi isri isri ó tún wá sọ bá nàbí ìbọn ti jẹ bọ́ọ̀lù pèsè lọ́hùn tó fi jẹ́ bàbá ìgbàgbọ́. ó ní lẹ́yìn pèsè sí píkàrin ronú. the father of faith which faith islam ọlọ́run kìí ṣe kìí ṣe yahudi kìí ṣe nasarani nípa ayáyá wà máa kánà náà fìfín kìí ṣe lóòótá wà láti kánà hanifa muslima. iṣẹ́ tàwa ló sì lè lù àwọn ọmọ kéwù àtàwọn àpá káké kátọ kásìwà lórí bí ẹ̀gbọ̀n ẹ̀gbọ̀n títà ti kó láyé.

khairun wa habbu ilayi àmọ́ tó bá rí bẹ́ẹ̀ ó pé mi min anyel fáàmìyẹl kẹ́dí ju pé kí n parọ́ kí n ga lọ wàkọ́lá màá yára fà kí tiẹ̀ sábà gbẹ̀yìn kan. ẹ̀rọ ọjọ́ àlìkámọ̀ ń ba àwa náà ọ̀tọ̀ ní ṣíṣe táwa náà ó ṣe ń wí yìí ó lábìsí náà ọ̀tọ̀ ní pé akéǹkankan ń bẹ̀ tá mọ̀ díẹ̀ tó yẹ ká sọ fáráyé ó sẹ́ méjì ẹni tí ò bá ní sọ kó mọ̀ balẹ̀ kí ó lọ. ọ̀kan náà àfa àmì ìtàn ti lọ àlùkè àmọ́ ọlọ́mọ tá a ní sàtọ́lójì fún ọba ní kẹwọn téèyàn bá ti misbehave nígbà táwa ń lè kí ó wọ́n wà sọ wípé hmm, ìwọ ọmọ yìí wà ń bí ó yá lọ sàn tó pè wá títí mo fẹ́ sọ fún yín ẹ̀yàn ọmọ yìí ni wípé bẹ́ẹ̀ bá ní hùwà ẹ má gbà kéwú lọ ẹsẹ̀sì ló kọ̀ ẹni tí ọlọ́run sí ìsìláàmù yìí rán inú ọdún tọ́lọ́run fún un láyé oníwà òní pẹ̀lẹ́ kùtù òní mánà ẹnìkan ni ó sẹ̀ lọ́dọ̀ àfa àwa mo kẹ́kọ̀ọ́ bẹ̀ bọ̀ yàtọ̀ fẹ́kọ̀ọ́ ojú owó ìtura ẹnìkan ni ó sẹ̀ gbogbo ọmọ kéwù ni àfẹnjú sílé gángan náà ń tẹ́ wọ́n tún wá sọ fún pé ẹ̀sọ́ fún lágbájá àti lágbájá tó sì lé ẹ̀sọ́ tó sì fún un. ẹ̀ẹ̀kẹ́ ẹ̀jẹ́ ẹ̀jẹ́ lọ kọ́fẹ́ ìwà táwọn yóò bá kéwù mu wàlláhi làbí àfa àmọ́ tẹ̀ nọ́rọ̀ yẹn púpọ̀ jù. síbẹ̀síbẹ̀ náà kiri fanfan yẹn fẹ́ẹ́ gbẹ́sọ̀ lójú kọ́fẹ́ ẹni títí yẹn bá ti di pé èèyàn wà lójú ọ̀nà yìí èèyàn lórí téèyàn jẹ́ fọ́lọ́hún bóòlù ti rẹ́jú sí fọ́lọ́ ìwọ́n tó rẹ́ pé kìnìún ni ọ́ bóòlù ti rẹ́ mọ́ àwọn adáhùn kìnìún àrùtún sọ̀rọ̀lọ̀ àtọ́là ìtọ́nà fi ròyìn ẹ̀ gbogbo ayé bala rẹ̀ àwọn kèfèrí kòrèṣì àwọn jù àwọn nàṣọ́rọ́ àwọn tó bá mọ̀dínà àwọn tí ń bi mọ́kà tí wọ́n fi sí tó dàgbà ń bẹ̀ gbogbo wọn mọ̀rọ̀ sóòlù ní sọ̀rọ̀lọ̀ àtọ́là ẹni eré ọ̀nà pọ̀ mùtáfà kúnnà lè mo ní mo rẹ tó bá wáyé nígbà bóyá ẹ̀yà kan jẹ́ ń sùn àbí kẹsẹ̀ ń sùn ní kọ́lọ́ káṣí ẹ̀gbẹ́ àwọn tá a ti tẹ̀rí à níta ti pọ̀ nínú ẹ̀ àfẹ́sì àti lọ àti níta ti pọ̀ níjẹ́ kẹ̀rí àpọ̀ gbogbo àwọn fíìlì tá a lè gbé wa ti pọ̀ post science àáfọ̀n bá ti máa ń ṣètò yìí àáfọ̀n bá ti máa ń ṣe òṣèlú dábàá sí láwọn mọ̀ṣèlú ṣe àwọn kan ṣe tó wà wọn ni nàìjíríà wọn ti dé pẹ̀lú nàìjíríà bá máa ṣe inú ṣẹlẹ̀ àkọyìn tẹ́ẹ̀sì gbèrè ayé àtàkì àmọ́ yìí àṣe àṣe sìn àti mẹ́sìn some twenty five to thirty years ago àfáà wa ní ọ́nìfẹ̀ẹ́ náà mọ́nìlànà mo bí sí lọ́mọ kọ́ alájà yìí ní kéwù lọ́mọ kátẹ́rà tí òun náà máa ń gbé tẹ́rà wà ní kéwù níbàdàn ń tẹ̀yìn bá ti ka kéwù tán kọ́ta kọ́tọ tẹ́rà tẹ̀ fún àwọn ka alẹ́ mọ́túnú alàjùmọ́wí lába kéwù débi wípé tólórí bá ti fọ́ oṣù nàfẹ́mi náà kéré ọwọ́ ni tólórí mọ́ ti fọ́ oṣù ni mo ní ẹgbẹ́ ọtí ló bá àgbàgbà àjọ ń kàtà àjọ ń kú náà ni. mo ní jẹ́ ká kọ́kọ́ níta kọ́kọ́ ń ka iná jẹ́ ká kọ́kọ́ gbọ́ yé ọlọ́run lè fi nǹkan oṣù tó yóò sì rì míì tí èsì fọ́ yóò bàjẹ́ ọmọbìnrin tá à ń sọ yìí sí ìyá ìyá ló bá lọ sí ló bá dé níjọ́ kejì ló bá ní mo mà bèrè lọ́wọ́ gírámà wọ́n mà nílò tọ́mọ̀ ni ọlọ́run lè fi nǹkan oṣù láì fọ́ yóò bàjẹ́ so àwa mọ iye ọ̀nà tí a bá ń sọ̀rọ̀ tí a bá ń sọ̀rọ̀ history ẹ̀ bá ẹ̀ ń sọ̀rọ̀ mẹ́sìn táwọn abala kan ẹ̀ ń sọ̀rọ̀ geography ẹ̀ẹ́bẹ̀ tó ṣẹ̀rí à ń bẹ̀ tẹ́ni tí geographer kan ò lè sọ. kì í má yà lọ rẹpẹtẹ kì í má tún yà lọ rẹpẹtẹ. ọkàn méjì àfúnyàn kan ṣoṣo a máa ń pọkàn án pọ̀ kì í sí lọ́hùn ni wọ́n fi máa ń mọ̀yàn ní múmi ní òdodo lẹ́ni tọ́kàn rẹ̀ ò ní yà sọ́tún sósì lórí àlámọ̀rí ẹ̀sìn ìní wọ́n fi sọ wípé àlẹ́ azunu àlẹ́mọ̀ akadu àlẹ́bí lẹ́yà tẹ̀sọ́rọ́ pé lè ṣàkún ìgbé amòrèjì sọ́kàn tí èméjì ò ní rápálá débẹ̀ láéláé ní ẹ máa di sọ́kàn láti fi sin lọ́hùn nífọ̀ọ́ lójú ọ̀nà tó tọ́ ló sọ alásọ̀rọ̀ tó nù kàkéyìí. ìyẹn jẹ́ ọ̀kan nínú àwọn kókó tá a fẹ́ dìmú lábala ti àwọn nǹkan mẹ́ta tí ń bẹ nínú àyà tí mò ń sọ yìí. wàmá jàlá àzùwájàkùn wàmá jàlá àzùwájàkùn láì tòdọ̀ ìrúnà mìíràn ó mà á ti àwọn ìyàwó tẹ̀ sí sọ wọ́n di ìyá àṣìṣe tó galẹ̀ ṣe ọlọ́run subhana wa ta'ala ó jẹ́ àmọ̀yá ó sì jẹ́ àmọ̀yàwó pẹ̀lú àwọn responsibilities ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn ìbágbé ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó náà ń wí ìyá àní kọ́ọ̀lá rọ́jò lè mọ̀ra láti yí àǹtì aláyé àkàzọ́ omi bí ìyá mi ńlọ jẹ́ tí mo bá ti gùn ọ́ eléyìí náà yóò débi àṣìṣe táwọn èèyàn máa ń ṣe nípa pé máa pè ìyàwó ní mọ́mì ìwọ ọkọ mo ti ẹ̀mẹ́ nìkan nígbà tó ti pẹ́ sẹ́yìn díẹ̀ adìlẹ̀ ti mọ̀ pé ìyàwó ẹ̀ ni ó ti bí lóòótọ́ nínú àwọn onítọ̀rí kọ̀ ni kò kàn ní èdè kí n máa ṣe ìṣáárà lọ síbi tó ti ṣẹlẹ̀ ni àwọn eyewitness ni mí ìyá wa ni máa ń pe ìyàwó ẹ̀ ìyá wa ìyá wa ìyá wa ó sì máa ń dọ̀bálẹ̀ fún ó máa ń dọ̀bálẹ̀ fún ìyẹn jẹ́ onítọ̀rí kọ̀ọ̀kan táǹpẹ̀ ní ṣe ha níbi kan lè máa mú ní sẹ́ńtàmọ̀ sí wọn ni ó dọ̀bálẹ̀ ikùn ẹ̀ ìgbà àyà ẹ̀ àti irúgbìn ẹ̀ yóò sì náwó síwájú tọ́wọ́ bẹ́ẹ̀ fi yà mọ́ ọ̀lọ́ ìlẹ̀ àbí òfòlọ́wọ́n bá ọ̀n tó mú fìdúrà. ìyàwó tẹ̀ máa sọ pé ẹ̀ǹdé ẹ̀ǹdé ẹ̀ǹdé ẹ̀ǹdé ẹ̀sìn ẹ̀sìn náà àwọn ìlànà àkó àtà ìlà àbílà tọkọ ní tọkọ ọmọ tẹ wàá lọ ló jẹ́ kí n mọ́rọ̀ yìí ìyá wa ni wọ́n pè nígbà tá a bá dé bíi ẹ máa pe àwọn tí ń bẹ lábẹ́ yìí mọ́ bàbá wọn àlàyé yẹn ó tún kún yóò tún kún dáadáa òun náà ni pé wà máa jẹ́ àlà adé ìyá àkún àbìnà àkún ẹ mọ kí n tó lọ síbẹ̀ yẹn inú sátùmù jáde-là ẹnìkan ló fi ẹ̀yìn ìyàwó ẹ̀ ló fi wé ìyá ẹ̀ lọ́nà bá sọ̀dájọ́ kalẹ̀ wípé kò tún gbọdọ̀ gun obìnrin yẹn mọ o pẹ̀lú kálímọ̀ tó wé yẹn obìnrin yẹn ti dè wọ́ o nínú sátúnù jadila. ọlọ́run ní mo ti lọ sátúnù jadila báyìí o kọ́lífẹ̀ ni àlọ́ kọ́lẹ̀ ní ti ìtùjẹ́ àdúrà bìzọ́ òjì ha obìnrin kan obìnrin náà wá bá ànábì sallallahu ta'ala wa sallam ọ̀hún tó ìwọ òjútì ọlọ́run tó jáde lẹ́nu ọkọ mi lónìí nìyí o ìyá wa ń ṣàròdí Allahu Ta'ala anha ó ní mò ń gbọ́ bí ṣe ń takùrọ̀sọ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run mò ń wò wọ́n mo ta mo wà mí kí mo dúró sí nítòsí ó ní ìgbọ̀n tí wọ́n ń sọ sì ń sọ ni wípé ọkọ mi sọ mí dìyà ẹ̀ ọlọ́run sì ń jẹ́ sàn ẹ̀ láti sánmọ̀ instantly ìyá wa ní ọlọ́mọ tóbi o ọlọ́mọ tóbi o mò ń wo pé àwùjọ ẹlọ́run àwùjọ ọlọ́run sọ̀rọ̀ àtobìnrin yẹn ìbọn tí wọ́n sọ bí mo ṣe ń náà tí mo rẹ́nu wọn ti ń bí mo ṣe súnmọ́ wọn tó ọlọ́run sì gbọ́ sámà ọlọ́run ọba wa tóbi àbá kalẹ̀ náà wọ́n tí máa hún náà ó mà á sí yìí wọ́n yẹn máa ń ṣèyá wọn láti ayé àkọ́kọ́ ní sátọ̀ nìjáde la sọ́ra fifty eight àbí fifty eight kan ní fifty eight náà ni. ìní ummahatuhum ìlàlá ìwàládé náà hun ìyá yín gẹ́gẹ́lẹ́ tó fi yín tó pọ̀ yín nú tó pọ̀ yín síta. wà innahum la yaquluna munkaran minal qawli wa zura ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ èké irọ́ èké lásán lásán irọ́ ìdú irọ́ ní sẹ́ńtẹ́ sọ jáde lẹ́nu yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ òórùn ọ̀rọ̀ tá a kọ̀ ọ̀rọ̀ erí múnkàrọ̀ nínú ẹ̀kọ́ yìí wà zúrọ̀ wà iná lọ́ha là àfúwùn gbọ̀fọ̀ ọlọ́run wa fi àmójúkò àtàforíjì ọ̀fikàngùn ọ̀rọ̀ yẹn fẹ́ńtì ó bá wá foríjì àtàforíjì àbámójúkò ni o wà lẹ́ni náà ìlọ́ọ̀rì mọ́ mínísà àwọn tí wọ́n fi àwọn wọn wéyà tún mọ yàrúndún náà ẹ wá gbọ́dọ̀ jọ kọ́lu wọ́n tún wá padà sọ́dọ̀ yàwó wọn tún gùn. o tó bá gbé sàfihàn sádùn gàdí rà náà dáadáa bó ti tó kọba kẹ tó lè padà sọ́dọ̀ obìnrin yẹn máa gborí ẹ ẹ lọ lọ́rùn ẹrú kan ẹ ذلكم توعدون به والله بما تعملون خبير إني فمن لم يجد ẹnjọ́ bá rẹ́rú fàtúyà amúṣàárọ̀ ìlú ìmútàtà àbí àyìn ọba wẹ̀sùn méjì oṣoojú ọrùn tí ó ti tẹ̀léra wọn ni ó lè jẹ́ sixty days ó lè jẹ́ fifty eight days tó oṣù méjèèjì bá jẹ́ twenty méjì

ẹ fún ọ lóúnjẹ so àbá wò bóyá di oúnjẹ tó jó yẹn tí ń mọ̀ fún mu tá àmú yó kódà gan bí yorùbá sì jẹ mí lọ́sàn-án lálẹ́ yóò sì máa fíìlì pé kò sébi tó nǹkan yóò sì jẹ ọgọ́ta èèyàn. dàlíkálí tó mi nù bí láàrin wa rọ́sọ̀ọ́lé ìyẹn ni ó máa jẹ́ pé ẹ lè gbọ́ lọ́hùn gbọ́ àtòbíṣẹ́ wàtìlíkà hùdúdú lọ ẹnu àlá ọlọ́run nìyẹn wàlìlíkà adírí náà dáàbùn àlìyé ìyà tó le ó ń bẹ yóò mọ̀ jẹ́ tàwọn kèfèrí ìran afẹ́fẹ́ ọ̀sọ̀ ìyàwó di iná nù àwọn yàtàkàtà náà wọ́n sọ ọkọ di dáàdì ibẹ̀ wọn afẹ́ bọ́ sí nìsí kí nǹkan kan lẹ̀ bọ́ síbẹ̀ kálàyé tó wá máa lọ lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ wà máa jẹ́ àlẹ́ adìyẹ ìyá àkún àbìnà àkùn ibi láti wá sọ̀rọ̀ ilé ìrùn àwọn ọmọ tí ń bẹ́ẹ̀ lé yìí ìyá yàmù dàrí yìí àwọn ọmọ tẹ̀ máa pè àwọn ọmọ abẹ́ yín á dì náírà yín o tí wàá di kókó yín lẹ́wọ̀ àtàṣì àwọn ọmọ yẹn mọ́ ibi tọ́lọ̀ lọ. ajima ali tafsir ala anna nípìnlẹ̀ wọ́n ní àyà yìí sọ̀kalẹ̀ sí zéèdì ọmọ harisa zéèdì ọmọ harisa onísábàbí táyà ibi zéèdì anabi a umar onye ní ọmọ umar rọ̀bí aláwọ̀ tààrà ànìmọ́ kọ́ọ̀lá ó ní sàábì kan mọ́dá kan yẹn o máa fún náà ibn harita a kì í pe zayd ọmọ harita illa zayd na muhammad zayd ọmọ muhammad la máa pè hata nazalat àtìgbàtáyà ìsọ̀kalẹ̀ láti ya mọ́ láàdánwò wọn òdìrúnhùn lè àbá iyì ẹ̀pẹ̀ mọ́ wọn ẹ̀pẹ̀ wọn mọ́ bàbá wọn wò wá àpótá tó ń dà ń lọ ìyẹn ní ẹ̀sìn ìyẹn ní ó jẹ́ àmọ̀ fẹ́ ìsìn lọ́hùn ẹ̀sìn ìsìn tó tọ́. wàkánà zayd zayd tààwí nínú ẹgbà wa tó wá tí wọ́n gbà wá ó jẹ́ mọ̀síbí yámínà sham sham ni wọ́n ti mú lẹ́rú bàbá tí òkè yé lómi tù ha àmà àwọn jagunjagun kan ikọ̀ ogun kan ni wọ́n kó lẹ́rú náà wá láti ìlú tán pè ní tù ha àmà fàtà àhú òkèm ibn hizam ibn kòwéèlì fámìlì Khadija ìyẹn ọkùnrin tí mo dákọ̀ ìyá wa Ummul tó jẹ́ ìyàwó ànábì lọ́dẹ̀ Allahu ta'ala anha òun lọkùnrin tí mo dákọ̀ yìí fàtà àhú òun ló ra fọwọ́ àbàhù lè àmẹ́sì yìí òun náà wá fún ẹni tí wọ́n bí mọ́ ẹni tí wọ́n bí mọ́ bàbá ẹ̀ ẹni tí wọ́n sì bí bàbá ẹ̀ náà ní Khadija yàwá ìtàǹsọ̀ yàwá yàwá nàbì òun ni ó wá fún Khadija radiyallahu anha fọwáhà bá sí òkòdíjà tó ní nàbí sallallahu alaihi wasallam kòdíjà wa fún òṣìṣẹ́ ọlọ́run pé mo fún yín torí ẹrú ń gbà yẹn nígbà tí yẹn fún yẹn bàtà náà ni àbí sọ pé ẹrú ẹrú èyí ti nígbà yẹn nìkan nìkan gbà tẹ fún yàn fìlà àbá sọ àbí bàtà nù ìní bíbálò èèyàn ti mọ tó bá jẹ irú náà nù. ẹ sì mọ̀ pé ìyá wa Khadija radiyallahu ta'ala wọ́n wà submissive wọ́n máa fẹ́ kó yẹ pé gbogbo nǹkan ti bẹ ní sàkání àwọn òjíṣẹ́ ọlọ́run bá náà ní wọn kọ̀ǹtúrò ẹ̀. fa àtàkàwò àmójútì ọlọ́run sọ di ọmọ fàtàbà náà lọ́ba di pé ó ní ẹ máa pè ní okọ̀ mi zéèdù ọmọ mọ̀